إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah àtọrọ asàlátù fún anábíwá muhammad sallallahu alaihi wasallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú umdatul ahkam èyí tí al'imam abdulghani al-makhdisi rahimahullahu ta'ala takujọ látinú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa èyí tí a ti ń gbé yẹ̀wò láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn òun náà ni ọ̀rọ̀ nípa asiyam èyí tí a mọ̀ sí àwẹ̀ èyí tí a mọ̀ gbé yẹ̀wò ní àárọ̀ yìí pẹ̀lú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun náà ni báàbù laylatil qadri ọ̀rọ̀ nípa òru al èyí tí a sábà máa ń pè ní òru leilatul qadri kí ni nǹkan tí ẹ̀sìn sọ nípa ilé yìí àkọ́kọ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ó dárúkọ òru yìí nínú alkùránul karim ọlọ́mọba subhanahu wa ta'ala ní inna anzalnahu fi leilatul qadri ọlọ́ni dájúdájú àwọ ọlọ́run ọba awala sọ ọ́ kalẹ̀ ní òru alqadr kí ni tí ọlọ́run ọba sọ kalẹ̀ ní òru alqadr òun náà ni alqur'an kareem alqur'an kareem ọlọ́run ọba sọ tíra ìkalẹ̀ ní òru laylatul qadr gẹ́gẹ́ bó ṣe rí lẹ̀ nínú hadith tí kan lára àwọn sábíà nẹ́bọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tí ó gbà wá ipe alkur'an sọkalẹ̀ ní òru 24th anẹ́bọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó sọ eléyìí nínú hadith wáṣílà bákan náà lọ́wọ́ bọ́ba alékiọlá ó sọ fún wa ipe àwọn alkur'an kalẹ̀ ní òru laylatul qadr bákan ọlọ́wọ́n bá jẹ́ kánú wípé laylatul qadri khairu min alfi shahr òru alqadru òru yìí olóore ju ẹgbẹ̀rún oṣù lọ that is ibada iṣẹ́ ìjọsìn tá a bá ṣe nínú òru yìí olóore bẹ́ẹ̀ ló ní ládàá ju iṣẹ́ ìjọsìn tí a bá ṣe nínú ẹgbẹ̀rún oṣù lọ tó túmọ̀ sí pé òru pàtàkì ni gẹ́gẹ́ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ṣe sọ fún wa àti bí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam bóun náà ṣe fi rinlẹ̀ ló fi jẹ́ pé òru yìí jẹ́ òru tí anábì sallallahu alayhi a máa ṣe gbìyànjú àti ṣe ìjọsìn nínú rẹ̀ àwọn sàhábà rẹ̀dẹ̀wánulá aléhìm àwọn náà ma ṣe ìgbìyànjú àti ṣe ìjọsìn nínú òru alkọ́dẹ̀ yìí ṣùgbọ́n bó la ṣe fẹ́ mọ òru yìí nínú oṣù wo ni nínú ọjọ́ wo ni nínú oṣù eléyìí òun ni nǹkan tí àwọn àhàdìsì tí a fẹ́ máa ka yìí tí ó máa sọ fún wa àkọ́kọ́ èyí tó rinlẹ̀ òun ni pé lẹ́yìnlátún kọ́dìrì ó bẹ nínú oṣù ramadan kò sínú àwọn oṣù míì nínú oṣù ramadan nìkan ló ń bẹ ṣé ìpìlẹ̀ ramadan ni àbáàrin rẹ̀ àbí ìparí rẹ̀ ló ń bẹ gbogbo eléyìí anábíwá muhammad sallallahu alaihi wasallam ti wá ní àwọn àsìkò wọ̀nyí an abdullahi bin umar radiyallahu anhuma látọ̀dọ̀ abdullahi bin umar kọlọ̀ bá kú bá yọnu sí wọn àti bàbá rẹ̀ anna rijala min ashabi nabi sallallahu alaihi wasallam ó ní àwọn èèyàn kan nú àwọn sàábí ànábíwá muhammad sallallahu alayhi wa sallam wúrú laylat alqadri filmanam fi sábìrì awakhir wọ́n lálàá nípa laylatul qadri fi asábìrì awakhir alá tí wọ́n eléyìí wọ́n rí wípé ó ń bẹ ní ọjọ́ méje àbí òru méje tó parí oṣù ramadan fàkàlà rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run wá sọ fún ẹgbà tí ń kálukú sọ tó ń rí lójú oorun wípé òru méje tó parí ramadan làwọn rí leilatul qadri òjíṣẹ́ ọlọ́run ọba ní ara ro kọtawa tó àtfi sábẹ̀rẹ̀ àwọn àkìrì mo rí pé àlá tí ń kálukú yín lá ìgbà tí ń kálukú naréètì àlá títí ẹ̀ ẹnu yín fẹ́ kó lórí wípé òru méje tó parí oṣù Ramadan ni faman kana minkum mutaharriyaha ẹni tó bá fẹ́ wọ́ òru yìí nu yín falyataharraha fi sabil awakhir kọ́ wá sí òru méje tó parí oṣù Ramadan ni òjíṣẹ́ ọlọ́run ọba ò sọ fún wọn pé ọjọ́ báyìí ni ọjọ́ báyìí ni àbí òru báyìí ni ṣùgbọ́n àwọn sàhábà rẹ̀ tó wà nù láàrin wọn lálàá aláwọn dẹ̀ ń sọ wípé òru méje tó parí oṣù Ramadan òun ni aláwọn bọ́ sí tí aláwọn fẹ́ kó lórí yẹn òjíṣẹ́ ọlọ́run ọba ìgbàtọ́lọ́wọ́ bó ti sọ fún wípé òru pàtó báyìí ni òun náà ní máa wá sí òru méje tó parí oṣù ramadan ìpìlẹ̀ òun ni pé aláwọ̀ kì í ṣe bí ta ti mọ́ mú ọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmíì yóò wọ́n pé tó ń bá ti lálàá nítorí ẹ̀ kó ń ṣe nìyẹn látara ìjòkó ti àlá ní ṣọ̀ìtàn ló ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mú ẹlòmíì lè lóun lálàá ìpè ọlọ́run ọba ti ní irun wákàtí márààrún ó ti wó fóun tóun ibi tó ń sin lọ́hun dé yóò dẹ̀ gba aláyì yóò ju àwọn nǹkan tó ń bẹnu al-Qur'an karim yóò gbé jù sílẹ̀ àwọn kan tó ń bẹnu súnà nẹ́bọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam yóò gbé jù sílẹ̀ kí ló dé ẹ kírun wákàtí márùn mọ́ ni àwa ti sin lọ́n dé lẹ́fù wípé ọlọ́run ọba sọ fún wa lójú oorun wípé ìrun wákàtí márùn kì í ṣe ọ̀ranyàn fáwa mọ́ àmọ́ iye àwọn èèyàn ní ṣèitán ló ti ṣì lọ́nà nípa ro àwọn nǹkan báyìí nípasẹ̀ ìjòkó ti àlá ẹlòmílẹ̀ ló ń lálà kó wọn àtọ́lọ́wọ́ bá jọ ń ṣe mítìnì àti bẹ̀ẹ́ ni ó ti máa rírẹ̀ ní nǹkan mi bẹ́ẹ̀ ni ṣèitán in tó ti ṣèlérí tọ́lọ́wọ́ bá lọ́dẹ̀ sọ pé máa bá lọ́bi tó bá lè bá dé òní pé fọbi ìzátìkà mo búra pẹ̀lú títóbi rí ọlọ́wọ́ bá làókòyà náà àjùmáyìn gbogbo ọmọ ànábì ádámù ni sọnù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni máa ṣe gbogbo ohun tó bá lè ṣe ìwọ àti gbogbo àwọn tábà tẹ̀lé ẹnu wọn jahannama ni máa da gbogbo yín sí sọ ẹlòmíì ìpasẹ̀ adùn ayé ni ṣètọ́nù ó ti mú ẹlòmíì nípasẹ̀ àlá òun ni ṣètọ́nù ó ti mú ẹlòmíì nípasẹ̀ ìrújú ni ṣètọ́nù ó ti mú ṣètọ́nù in tó ti ṣèlérí ni pé òun ó dúró de ọmọ ènìyàn ní gbogbo ọ̀nà lòun ó ti dúró de ọmọ ènìyàn so ló fi jẹ́ pé ìpìlẹ̀ ni pé Allah kì í ṣe tá máa ń jókòó tì nínú ẹ̀sìn pàtàkì jùlọ tí Allah yẹn bá tako nǹkan tó ń bẹ ní àkọọ́lẹ̀ sheikh abdul qadir rahimahullahu ta'ala lára àwọn nǹkan tí wọ́n máa ń sọ ń òun ni wípé ó sùn lójọ́ kan ó wá rí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ yẹn wọ́n sọ wípé abdul qadir rẹ abdulkadir ana rabbuk èmi ni ọlọ́run bá tó dẹ halaltu lakal haram gbogbo àwọn nǹkan tí mo pè ní haramu mo sọ di ẹ̀tọ́ fún ọ níbi tó sinmi dé afá yìí ńgbà tó jí ó ń sọ ìtàn yìí fún àwọn ọmọ rẹ̀ ó wá ní tó ń sọ nígbà tó ń gbọ́ ohun yìí tó ń rí ìmọ́lẹ̀ yìí ó ní pé iksa ayalain ìrẹ́ ẹni egbe ẹni ẹ̀kọ́ parẹ́ ìmọ́lẹ̀ ẹ̀dẹ̀ parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ń sọ fún àwọn ọmọkéwu rẹ̀ nítorí kan bá àgbàtàn jẹ pẹ̀lú orú nǹkan báyìí ọmọkéwu wọn béèrè lọ pé bóò ló ṣe mọ̀ wípé ẹni ẹ̀kọ́ ẹni ni ìmọ́lẹ̀ lórí ni onítorí pé mo ka alukur'an mo dẹ̀ gbọ́ yé ìpè ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní òun ò ń ìtọ́lọ́wọ́n bá ti sọ pé kò dánú alkùnrán yóò wá di pé àsìkò tèmi ni ó wá sọ wípé nǹkan tó dáa ni lẹ́yìn nǹkan bí more than four hundred years sẹ́yìn òun ni abdul qadir ló wáyé sí five hundred years so pé àsìkò tiẹ̀ ni nǹkan tó ti ń bẹnu alkùnrán ìpele yìí ò da ilé yìí ò da ilé yìí ò da yóò wá di nǹkan tí ó di tó dáa lásìkò tèmi so mo kọ alukur'an pé ọlọ́wọ́n bá ní láyà múrú bilfasha kò ń pàṣẹ nǹkan ìbàjẹ́ ìbàjẹ́ dẹ̀ lélẹ́yìí ibi báyìí ni ọkùnrin ti rí rẹ̀ gbálẹ̀ ní ibi páńpẹ́ ṣètọ́n àmọ́yá àwọn èèyàn tí wọ́n pèrè lọ́mọ lẹ́yìn ẹ̀ lónìí tó ṣe wípé ṣètọ́n ti gbá wọn mú àmọ́yẹ ẹni tí ó kí ń kéhun ẹlòmí ń bẹ ìrún wákàtí márààrún kò ní kí kò tí ẹni kí ní jẹmọ́ yóò lóun ṣe záwí ni záwí àtó lóun ṣe èyí tó bá ṣe ń tán pè ní kùbùrọ́ tán yóò dẹ̀ dìde yóò gúnkè lọ ó ń gbanu yàrá tiẹ̀ lọ́nu yóò fi àwọn tí wọ́n ti wà àwọn tán ti dá mọ̀ káwọn yẹn máa kí irun wákàtí márùn ní jẹmọ́ ṣùgbọ́n ohun tiẹ̀ ní tó jẹ́ lógún jùlọ ni kùbùrọ́ tó wá ṣe lẹ́lẹ́ tó wá ṣe nu mọ́ṣáláṣí tó wá ti ṣe tán yóò gbókè lọ bí yóò lọ kírun tó bá dókè bí kò ní kírun mi tún ní ihun gbogbo orú àwọn nǹkan báyìí ń sábà máa ń fa òun náà ní kéèyàn máa lóhun lála òun rí nǹkan báyìí òun rí nǹkan báyìí ṣàìtọ́ni yóò máa yọ sí àwọn èèyàn ṣùgbọ́n táwọn èèyàn bá lálàá tó ṣe pé ò nǹkan tó ti ń bẹnu alkùránù kẹrìm àwọn èèyàn máa ṣe ni kí fi or supporting evidence fún nǹkan tabaripa lala alata de la ni kò tako nǹkan kan ní ni kò tako nǹkan kan sunna irú àlá bẹ́ẹ̀ tó bá ṣe pé nǹkan tó dá ní ntaalima fi kún nǹkan tí ó ń bẹ ní alukur'an ni làwọn afáàfin máa sọ ń gbà mí ìpínyà kan lala báyìí báyìí báyìí ó ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà radwanullahi alayhim náà ṣùgbọ́n tó bá fi lè tako èyí ń ta gbọ̀rọ̀ gbádànù ni ẹni tí wàá wá máa ń tẹ̀sìn sọ lórí ọ̀rọ̀ tó ṣe pé àlá lòun yóò gbára lé àlá tó lá torí pé kò tiẹ̀ mọ̀ ń tẹ́sìn sọ lórí ọ̀rọ̀ yẹn gangan yóò fa sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ mi ò fi sọnù kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa àwọn sọ̀hábà radwanullahi alaihim ọlọ́wọ́ba subhanahu wa ta'ala sọ̀rọ̀ pàtàkì laylatul qadr anabina sallallahu alaihi wasallam sọ̀rọ̀ pa pàtàkì rẹ̀ òru wa ni pàtó nínú òru ọdún anabina sallallahu alaihi jẹ́ ká wípé inú ramadan ló wà ṣùgbọ́n òru wo nínú ramadan òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ lásán gan fún rẹ̀ ó kọ́kọ́ rò bóyá láàrin ọjọ́ mẹ́wàá òru mẹ́wàá tó bẹ́ẹ̀ rọmọdán ni ó wá jibril wá bá wípé tó ń wá sí wà wájú ó tún ṣe òru ọjọ́ mẹ́wàá tó tẹ̀lé again jibril tún wá bá wípé tó ń wá òǹbẹ ń wájú so òru mẹ́wàá tí ó jẹ́ mẹ́wàá àgbẹ̀yìn ìbẹ̀yẹ ni anabi sọlá asálàm ni ó ti tún wá ń wá. Wa àwọn sọ̀hábà ridwanullahi alayhim àwọn náà ń wá làwọn kan wá sọ wípé àwọn láàlá ní oṣù ní ọdún yẹn wípé Laylatul Qadri tọ́pọ̀lọpọ̀ àwọn ń rí lójú oorun òun ni wípé nǹkan bíi seven nights tó parí ni anamsọ́lá sọ́sọ́ wípé faman kana minkum mutahariya falyataharraha fi sabil awakhir ẹni tí ó bá wà nù kó ma wá ní òru méje tí ó parí so eléyìí ní ọdún yẹn òru méje tó parí ni wọ́n fi ń wá ọdún mi àdìmísọ̀ lásán sọ pé ká wá ní òru mẹ́wàá tó parí so tó túmọ̀ sí wípé títí di òní kò sẹ́ni tó lè sọ pàtó òru tó jẹ́ òrùlé látòkọ́dìrì látara àwọn tẹ́ksì tó ṣe pé ń bẹ́ńlẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ó fẹ́ ká ṣiṣẹ́ olóore ká ṣe gbìyànjú ní òru tí àwọn òru mẹ́wàá tó gbẹ̀yìn ramadan ṣé òru 21st ni àbí 23rd àbí 25th àbí 27th àbí 29th àbí òru 22nd tiẹ̀ ni àbí 24th àbí 26th àbí 28th gẹ́gẹ́ bí n ta sọ fún wa pé ọlọ́mọba ló ń sọ alukóraní kalẹ̀ ní òru lẹ́látùl kọ́dìrì àdẹ́sọ̀ lásán jẹ́ ká mọ̀ wípé on the twenty fourth Ramadan ló sọ̀kalẹ̀ tó túmọ̀ sí pé lè láti kọ́dìrí ó tún lè máa bẹ nínú àwọn even night sí òru Ramadan tí ó parí Ramadan so oru wo ní pàtó kò sẹ́ni tó lè fọwọ́ yẹn sọ̀yà èèyàn kan lè sọ wípé ó dàbí ẹni pé èyí tó fẹ́ tẹ̀wọ̀n jù gẹ́gẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn afáṣe wọn sọ òun ni pé oru twenty seventh ṣùgbọ́n yẹn náà kò ń ṣe pé gbogbo ìgbà ni ó máa jẹ́ twenty seventh sẹ́lẹ̀ ní bídí àtàwọn èèyàn gbé kalẹ̀ tí wọ́n ní ilẹ̀ látún kọ́dírì wa mọ́ṣáláṣí tiwa lónìí òun ni ọjọ́ báyìí báyìí là á ṣe kí ló ń jẹ́ ilẹ̀ látún kọ́dírì mọ́ṣáláṣí tiwa ọlọ́wọ́n subhanahu wa ta'ala ló mọ òru lẹ́yìnlátún kọ́dírì àwọn sọ̀hábà rẹ̀dọ̀wánù láàrẹ́yìn kò sẹ́ni tó lè fọwọ́ sọ́yà ipi òru báyìí ni ṣùgbọ́n ibi tí àwọn èèyàn kúndùn ìmọ̀ gbé àwọn àdádálẹ̀ kalẹ̀ àwọn kan tá a bá lọ́wọ́ àwọn ẹni ìṣíwájú wa ní ẹ̀sìn tá a mọ̀ là ń ṣe òun ni ká la mú on the twenty kìíní kan ẹ̀hún eh, la fẹ́ ṣe ìlàtúrú kọ́dírì títí mọ́ṣáláṣí wá bí on the kìíní kan la fẹ́ ṣe ìlàtúrú kọ́dírì títí mọ́ṣáláṣí wá ń bí kí náà tiẹ̀ ń ṣe ń bí ìlàtúrú kọ́dírì òun ìlàtúrú kọ́dírì ìbáàdà ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní kí àwọn olùgbàgbọ́ òdodo máa ṣe ń bẹ́ẹ̀ kò ṣe ká kóra wa jọ ká túmọ̀ aláǹjíwéré àbá ń lùlù à ń lu gbogbo àwọn pàǹtí aláǹsìn náà ni ẹni tó bá ń rántí tíṣọ ìtọ́n tó sọ ipe fabi izzatika la ughwiyannahum ajma'in mo búra pẹ̀lú títóbi rẹ màá sọ gbogbo wọn nù ni èyí ó máa ṣe àwọn nǹkan tó ṣe yí pé yóò rò bóun fi súnmọ́ lọ́ni ṣùgbọ́n kò sí ládá ń bẹ̀ ẹni tíṣọ ìtọ́n dẹ̀ rí gbámújù òun náà lẹni tó ṣe yí pé kò ní mọ̀ ń pa ẹ̀sìn ọ̀nà tíṣe ìtọ́n ó fi gbóhun mú tiẹ̀ ọ̀nà kó mọ̀ ti àwọn ìrújú sí ni ṣe léyìn náà ni tó bá ṣe ó gba aládánwájú ọlọ́wọ́n ọba tó fi ń súnmọ́ ọlọ́wọ́n ọba náà ni ṣùgbọ́n ẹni tó ṣe wípé òun bá nímọ̀ ti ẹ̀ ọ̀rọ̀ tí ṣètò ọmọ fi ń gbó òun mú kọlọ́ọ̀bá kó ṣàánú wa òun náà ni kó ṣe pé kó máa fọ ọgbọ́n ọlọ́wọ́n ọba ya ó mọ̀ pé nǹkan yìí haramu ni ó mọ̀ pé nǹkan yìí kò dáa yóò rẹ̀ mọ́ ṣe ṣètò ọ̀nà máa mú ẹni tó nímọ̀ àmọ́ mú un lọ́nà yìí ẹni tí ò nímọ̀ ń tiẹ̀ ọ̀nà tí ṣètò ọmọ fi ń mú òun ni pé tí ó kì í ṣàrẹ̀ ẹ̀sìn kó wọ́n sọ fún parẹ̀ ẹ̀sìn ni. so ló fi jẹ́ pé àwọn àfáà máa sọ wọ́n ní fasadun kẹbírun alimun mutahatikun ìbàjẹ́ tó tóbi ní kárí ẹni tó mọ̀ ń pẹ́ ẹ̀sìn kó mọ̀ fọ ẹ̀sìn ya pé yóò fẹ́ fi yọ àwọn èèyàn kan nú ni pé tóun ò bá ṣe àwọn àkàn binú sóun bóyá ń wá adùn kan ni fasadun kabirun alimun mutahatikun ìbàjẹ́ ńláńlá ni ẹni tó nímọ̀ tó ń fọgbọ́ ọlọ́wọ́ bá ya wa akbaru minhu ẹni tó tún burú jòun lọ tó tóbi jòun lọ òun jahilun mutanasikun aláìmọ̀kan tó lùn sí lọ́hùn uma fitnatun fil alamina azimatun ìkíní kejì wọn fitina ni wọn náà jẹ liman bí ima fìdí ni yàtàmà sákùn fẹni tó wá ń kọ́ṣe kíní kejì wọn àmọ́ ya aláìmọ̀kan kùránì kò lè dáká bẹ́ẹ̀ bá gbé e kalẹ̀ gbókè mọ́ ká kò lè kàkà mọ́ ti sọ pé yóò sọ túmọ̀ rẹ̀ ṣùgbọ́n yóò pèrè ní nǹkan kí nǹkan fáwọn èèyàn yóò lóun gbogbo ohun tó bá ti wá rẹ̀ náà ni ó máa lò yóò dẹ̀ ráwọn èèyàn tí ó máa rọ́ tẹ̀lé irú àwọn èèyàn báyìí ṣe wọn bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé òun jẹ́ onímọ̀ ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ yóò máa fàáya nítorí pé ó fẹ́ yọ àwọn èèyàn kan lówó ó fẹ́ yọ wọn nítorí pọ́n lówó lọ́wọ́ àbí torí pọ́n níyì àbí torí pọ́ǹgan fúnra ẹ̀ ní ó ń wá àǹfààní kan lọ́dọ̀ wọn àwọn nǹkan tó ti mọ̀ pé tẹ́sì sọ lórí ẹ̀ ní yóò máa tì í dànù yóò máa fàáya kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé Laylatul Qadri tá a bá lọ wò tàwọn ẹni ìṣíwájú wọ́n máa ń kún fúnṣẹ́ ìjọsìn bẹ́ẹ̀ ni kò ń ṣe káwa ní àtòṣe àbá tó tébù àwa ń jó à ń ṣe àwọn nǹkan tó ń pè ládìkìrì tó ṣe pé ká sọ pé wọ́n ń kọrin ó súnmọ́ ju ká ní wọ́n ń ṣe àdìkìrì lọ ìwà mú ọjọ́ kan pàtó ipi ọjọ́ báyìí ní ọjọ́ Lailatul Qadri eléyìí náà n tí ò bá ẹ̀sìn mu ni òru yìí tá a bá ṣèjọ́sìn bẹ́ẹ̀ níta lè ṣe náà ni pé ká máa ṣe àwọn iṣẹ́ ìjọsìn ní àwọn òru tó ṣe wípé ó parí oṣù ramadan lànàbí wa muhammad sallallahu alaihi wasallam sọ pé ara ruhiyakum kọtawatọ at fi sabi'il awakhir mo rí pé tí gbogbo yín nílé àlá àlátẹ́lá àlá forí sọ wípé àwọn ọjọ́ méje tó parí àbóòrù méje tó parí ni fàbànkára mi kò mú tàhàríyà gbogbo ẹni tó bá ń wá fàlìyà tàhàràhà fi sábẹ̀ ilẹ̀ àwà kó wá ní òru méje tó ṣe kó parí ana aisha ta rọ́dí allahu anha ìyàwó aisha kọlọ̀ọ̀bá kọba yẹnu sí ọ̀nà sọ wípé anna rasulallah sallallahu alaihi wasallam kọlọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní tàhàrà olè latalqadiri filwitri min al'ashil awakhir ní ọdún mi òjíṣẹ́ ọlọ́run bá tún sọ fún wọn pé ẹ̀yin èèyàn lélátùl kọ́dírì fún ọdún yìí ẹ wá ní àwọn odd numbers ní òru mẹ́wàá tó parí oṣù ramadan ọdún kan oníkan wá ní méje tó parí ramadan ọdún eléyìí oníkan wá ní òru mẹ́wàá tó parí ramadan ṣùgbọ́n ọ́ọ̀dì inú wọn tún ni kò ń ṣe ìvùnú wọn so tó túmọ̀ sí pé lẹ́látùn kọ́dìrì ní ọdún yẹn ó yàtọ̀ sí tọdún mi gbogbo lẹ́yìn fi ń rinlẹ̀ nípa wípé bídíà tó gbópọn ni ká ní àmú òru kan afẹ́ṣe lẹ́látùn kọ́dìrì ni eléyìí kò ká lè rí kanú tàwọn ẹni ṣíwájú wa bídíà tá a sọ wípé àwùjọ wa náà láti mọ irú àwọn bídíà bẹ́ẹ̀ lẹ́látùn kọ́dìrì òru tí àwọn èèyàn máa ń wá ni pẹ̀lú pé kán máa ṣèjọ́sìn ní òru mẹ́wàá tó pa ìrọ̀mọ́dọ́nù ìgbà tánú sọ lásán tẹ̀ ń bẹ láyé ìgbà mi sọ fún wọn pé òru méje tó pa ìrọ̀mọ́dọ́nù ni ìgbà mi a tún sọ fún wọn wípé wítúrù bẹ̀ ni ọ́ọ̀dù bẹ̀ ni ṣùgbọ́n kò sọ lásán láyé mọ́ so in tó kù ni wípé ká mọ̀ láàrin wa ní òru mẹ́wàá tó parí torí pé ó jẹ́ ká mọ̀ wípé láàrin òru mẹ́wàá yẹn ni ṣùgbọ́n ọjọ́ wo ni pàtó orúwó ní pàtó eléyìí nǹkan tó ṣe wípé anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam tí ó sọ fún àwọn sahaba ridwanu láàrin láti lè kún fúnṣẹ́ ìjọsìn so kákan wá jòkó kálá ṣe mítìn mọ́ṣáláṣí pé òkè látú kọ́dírì ti wá mọ́ṣáláṣí wa ní ọdún yìí àmú ọjọ́ báyìí ṣé wà yí lágbà ní àyíbáwó ká máa ti sọ wípé ń ta tún ṣe nínú rẹ̀ náà kọ́lọ́ọ̀bá kó ṣàánú wa ni àwọn mi ó láwọn ṣe látúl kọ́dírì ìbẹ̀lẹ̀ ti ríbi tí obìnrin àtọkùnrin ó ti máa fìdúlùdí débi pé bòmí lára àwọn nǹkan tí àwọn èèyàn ṣe ìkáyà rẹ̀ òun ni pé tó bá di ìgbà tílẹ̀ mọ́ ní àwọn bòmí tán láwọn ti ṣe ẹ̀ mọ́ sa kọ́ńdọ́ọ̀mù lẹ́lẹ́ ni kọ́lọ́ba kò ṣàánú wa lèlátùl kọ́dírì náà nìyóhun torí pé ńgbà tí àwọn èèyàn bá bọ́ síta tí wọ́n ń jó tán fò sókè ṣèitán ọ̀rọ̀ ọjọ́ yìí tó máa fi mú àwọn èèyàn dáadáa ni tẹ́ńjó ọkùnrin àtobìnrin ń lọ́mọ́ra wọn kò sígbà tí ìṣekúṣe oníṣẹlẹ̀ ń bẹ́ bóò láṣẹ sọ pé irú nǹkan bẹ́ẹ̀ àfihàn lọ́hùn ni tí àwọn ìwà àbàjẹ́ ti lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ kọ́lọ́ kò ṣàánú wa so tá a bá wáyé láti kọ́dírí iṣẹ́ olóore la máa ń ṣe ń bẹ́ẹ̀ ká máa yẹn náà fílà fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ká máa ṣe kìrá àtúnkùrán eléyìí ni tá a máa ṣe kálukú dẹ́ máa ń wá títí ẹni. E kò ń ṣe nǹkan tá a ní ẹ jẹ́ kájọ kó papọ̀ kájọ wà ń bì kan kájọ mọ wálé láti kọ́dìrì tó bá ṣe pé bá ṣe máa ń wá nu anábẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam ni ò bá ṣíwájú wa lọ síbẹ̀ ọ̀nà kan tá a lè fi wá papọ̀ náà ni irun tarawí tanki torí tarawí tanki náà òru náà là ń kí ìgbà tóorùn bá ti wọ̀ òru ti wọlé so tarawí tanki yẹn lára nǹkan tá a fi ń wá Laylatul Qadri ni lára katafin tá a fi ń wálé látìl kọ́dìrì ni ṣùgbọ́n ibi tíṣe ìtọ́ni tún bá àwọn èèyàn mú o náà ni wípé tarawí yẹn ni mọ́ṣáláṣí tó máa fi lè kí tó wọ thirty minutes ní ìmáàmù bẹ̀ dáràn láti ó ti ń pẹ́ ju just eh, kí ten minutes ti tó débi pé ibòmíì wo ni kí ni mọ́ṣáláṣí mọ́dúró sangbá ni ẹ bá ti jẹ ẹ bá ti kí ẹ bá ti jẹ ìfitọ́rù eh, tán tẹ́ sínú tán ní ẹ̀bọ́ síbẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá wọ́n ti parí tàràwé ó ka fatia tán mujahammata ni ó bọ́ sórí rúkó ṣókí ṣókí ṣókí lẹ́yìn ẹ̀ làwa sọ wípé náfílẹ̀ òru òní fatia kan ìsájà mẹ́wàá rú aláwọ̀ ọgọ́rùn-ún nǹkan tí ò sí pélẹ̀ fún un bó ní ó ń bẹ lákọọ́lẹ̀ wípé náfìlò òru òní fatia kan ìsájà mẹ́wàá kúrò aláwòye báyìí ṣètàn náà ni ó mọ̀ fi sí ọpọlọ àwọn èèyàn ẹ ah, káwọn èèyàn lè tún súnmọ́ lọ́ba náà ni ìgbà tó wàá súnmọ́ lọ in tó ń bẹnu tí rò tí tó àfi káwa gbé títí wá kalẹ̀ ká jòkó ká kọ̀ǹkọ̀tì kankan ìpè òkè báyìí lẹ́tún lè fi súnmọ́ lọ́hùn tàràwí yẹn ni a ṣe kọ́ ń tàràwí yìí àwọn ẹni ìṣíwájú ẹlòmí àlò wákàtí kan ẹlòmí àlò jù bẹ́ẹ̀ lọ káti wá sọ pé àwọn èèyàn wọn lágbára àti kí wákàtí tó gùn àwọn ọ̀nà míì ta tún lè gbà ṣe nǹkan rọrùn fún wọn ó ń bẹ ju pé ká mú àwọn nǹkan tí ó sì gbélẹ̀ wá ẹni tó ń gbé kalẹ̀ fáwọn èèyàn tẹ́ bá béè lọ rẹ̀ pé kílẹ̀ rí lórí eléyìí kò sí nǹkan kan tí ó rí sọ ju pé kí ló aburú ń bẹ̀ ṣe bí afẹ́fẹ́ súnmọ́ lọ́wọ́ bá náà ni irú àwọn kan tí ṣe ìtọ́ ń dẹmọ nífẹ̀ẹ́ onírú eléyìí tá a sọ fún wa yìí òun náà ni wípé kéèyàn sọ wípé kí ló tún burú méjì rárá fi súnmọ́ lọ́wọ́ ọba ni ẹni tí ò ní mọ̀ ń pẹ́ ẹ̀sìn àwọn nǹkan rújú ni ṣètọ́n ó mọ̀ fi mú ní ó mọ̀ fi ṣe lọ́nà an abi sa'id al-khudri radiyallahu anhu látọ̀dọ̀ abu sa'id al-khudri kọlọ̀ba yọ́nu sí anna rasulallah sallallahu alaihi wasallam kana ya'taki fil ashr al-awsat min ramadan wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba àmọ́ ìṣeré ti káf ní mẹ́wàá àárín ramadan fàtàkàfà àmọ́ ó ṣeré ti káf ní ọdún kan hátà ìdàkánà ti lẹ́yìn ilẹ̀ tó èhìdà wà ìṣeré tó fi di òru 21st gẹ́gẹ́ bí n tá òru ni ó wá kí ọ̀sán tó wá nínú islam ló fi jẹ́ pé bá a ṣe ń bá a lọ yìí a ní ọjọ́ al-ahad ìtaàmà sí ọjọ́ sunday tó bá di pé òru bá dé nsìn àti bọ́ sí ọjọ́ monday yàtọ̀ sí èyí tí ó kọ́mọ̀n láwùjọ wa tó dẹ̀ kọ́mọ̀n lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè lágbàáyé tí wọ́n ní kápúpa àti bọ́ sí monday àfìgbà tí aago méjìlá òru bá lù nínú islam tí ó bá ti di pé òkùnkùn dé ò bá ṣe mẹ́fà àbọ̀ ni ò bá dẹ̀ jẹ́ aago méje ni ti bọ́ sí oru nìyẹn sanabuwa muhammad sallallahu alaihi wasallam ṣọrí ti káàfù ní oru mẹ́wàá tó ṣe yí pé ó ń bẹnu ramadan òru mẹ́wàá àárín ó ti kọ́ ṣe ní mẹ́wàá àkọ́kọ́ náà hatta idha ìgbà tó di òru 21st wàyí aléìlà tó lẹ́tì ya kúrújú ní sọ̀bí àti amínú ti káfí ó ní òru tó ṣe pé àrísọ̀ lásán ó jáde níbi àṣùbá rẹ̀ níbi ti káfí kọ́l òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní bani taka famari ẹni tó bá ṣe ti orí tó hàv ilé ilá òru leilatul kọ́dìrì yìí ọlọ́run ọba fi hàn mí fún ma òun sí ìtòhà ṣùgbọ́n mo tún gbàgbé rẹ̀ wọ̀kọ́dọ̀rọ̀ àìtù ni asjudu fi máa inú ọ̀tíìnì mi sọ̀bí àti ha in tí mo rí ìgbàtán fi hàn mí ni wípé mo ń forí kanlẹ̀ síbi ẹ̀rẹ̀ àti bí omi torí pé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam mọ́ṣáláṣí rẹ̀ nígbà yẹn kìíní àwọn bíi ọ̀pẹ náà fi sí tó pé tójú bá rọ̀ omi lè máa kán níbi àjà mọ́ṣáláṣí náà anamsọ lásán wá ní ntí mo rí tí lójú oorun tán fi hàn mí wọ́n dárúkọ ọjọ́ yẹn fún mi ìyẹn fún ti ọdún yẹn òru yẹn ṣùgbọ́n mo gbàgbé rẹ̀ ṣùgbọ́n àpẹẹrẹ tí mo rí òun ni pé mò ń forí kanlẹ̀ níbi omi àti ibi ẹrẹ̀ òjò rọ̀ so alẹ́ sọ̀lá asáàmù wá ń sọ fún àwọn sàhábà tó wà náà àlẹ́pẹ́ ìdẹ́ tí ń ṣe ìtì káàfù bí mo ṣe ń ṣe bọ̀wọ̀ láti ìgbà tí mo ti ń ṣe àti ìdẹ́bi tá ń lọ o ní tá a ṣe ń wá ń bẹ wájú wa ṣùgbọ́n àpẹẹrẹ tá a fi mọ̀ wípé a ti ṣe kòńgẹ́ òru yìí òun ni pé tá a bá kí àṣùbà á kí àṣùbà tó ṣe wípé òjò dẹ̀rọ̀ tó ṣe pé bí tá forí kan ẹ̀rẹ̀ á wà ń bẹ àtòmí á wà ń bẹ́ẹ̀ káwọ ọ̀rọ̀ àdẹ́bí muhammad sallallahu alaihi wasallam yàtọ̀ sí pé àwọn kan sọ ìpínlẹ̀ láti kọ́dìrì mọ́ṣáláṣí wa ní ọdún yìí wọ́láyà àyà níbi tó ní agbára ni ooru yìí kò ń ṣe ooru tó ṣe pé àdẹ́bí sallallahu alaihi wasallam lè fọwọ́ sọ́yà pé gbogbo ọdún bí ó ṣe mọ̀ jẹ́ ni torí pé ó ń change sọ̀rọ̀ muhammad sallallahu alaihi wasallam onífàltẹ́nisú àfi al-ashri al-awakhir wàltẹ́nisú àfi kulli witri torí náà ẹ máa wá ní òru mẹ́wàá tó parí ṣùgbọ́n ọ̀dì ẹ̀ ni ẹ wá sí jùlọ that is ẹ tún kún fún ìjọsìn ní ọ̀dù rẹ̀ ju àwọn yòókù lọ. paul abu said khudri radiyallahu anhu ni famọ́tọ̀rọ̀ ti sàmà òjò rọ̀ tilka leila ní òru tí a nípa lásán bá wa sọ̀rọ̀ yẹn wakana masjidu ala arishin mọ́ṣáláṣí dẹ́ni tí wọ́n fi ṣe ajá rẹ̀ òun náà ni bí wọ̀wọ́ ọ̀pẹ fawakafa masjid òun bẹ̀rẹ̀ sí ní kánú mọ́ṣáláṣí fa'absorat àìnáyà rasulallah sallallahu alaihi wasallam ó ní mo wá rí òjíṣẹ́ ọlọ́run ọba wàhálà jab àti yìí atharulma tó ṣe yí pé àpẹẹrẹ omi ń bẹ níbi iwájú rẹ̀ wàtín bákan náà ẹ̀rẹ̀ ń bẹ níbi iwájú rẹ̀ min subhi ida ishirin ìgbà tí ó di àsùbá ọjọ́ kọkànléní ogún gẹ́mi ta sọ fún wa pé òru wá before so àsùbá yóò wà lẹ́yìn rẹ̀ so àsùbá yẹn gẹ́gẹ́ òun ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣùgbọ́n nípa ọlásán ti sọ fún wọn before kí ṣẹlẹ̀ yẹn tó ṣẹlẹ̀ so ó túmọ̀ sí wípé intanẹ́tì ọlásán rí orí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó rí ọlọ́wọ́ bá jẹ́ kó gbàgbé apá rẹ̀ so eléyìí sọ fún wa pàtàkì òru yìí tó ṣe wípé òru tó yẹ kí a ní ìkàkùn fún ni láti máa wá ọ̀nà tá a fi wá wá lára rẹ̀ ní ká mọ kí tàràwí tàǹkì torí pé gbàtà bá ń kí tàràwí àti bọ́ sóòrù náà nù so lára ọ̀nà tó fi wálé látùn kọ́dírì nìyẹn kí àníyàn dẹ̀ dá kéèyàn jẹ́ ẹni tó ṣe pé àníyàn rẹ̀ ó da lórí pé òun fẹ́ súnmọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lára ọ̀nà téèyàn tún máa fi wá ní kéèyàn ṣe rìtìkáfù eléyìí la padà máa ṣàlàyé fúnra wa láàárọ̀ ọ̀nà tán fi ń wá Laylatul Qadri oníka ṣe itikaf láàárọ̀ ọ̀nà tán fi ń wá oní irun tarawí tanki irun tarawí tanki bí n kálukú bá ṣe lágbára mọ́ ni ẹlòmí ń bẹ kó dáa kí fúnra rẹ̀ òun ni nǹkan tó ṣe wípé ó rọ̀ ọ́ lọ́rùn pàtàkì jùlọ tó bá ṣe wípé ó kí i nílé eléyìí ló rọ̀ ẹlòmí lọ́rùn dáadáa ló fi jẹ́ pé ó ń bẹnú àwọn afẹ́sìn ẹni tó ṣe pé kò ń bá wọn kí tàràwí nínú mọ́ṣáláṣí ilé ni ó ti kí torí wípé ó léwo pé ọ̀nà tán fẹ́ fi kinu mọ́ṣáláṣí òun lè ṣe èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ ẹlòmí lè kí tàràwí rẹ̀ tí ó lo wákàtí mẹ́ta ẹlòmí lo wákàtí mẹ́rin ẹlòmí ní kò lágbára dé lẹ́fún yẹn ó lè jẹ wákàtí kan náà ni ó lò ẹlòmí tàràwí títí ẹ̀ ó lè jẹ 30 minutes ni ó lò ṣùgbọ́n èwo ló dáa jù àwọn afẹ́sìn a máa sọ wípé ó ní í ṣe pẹ̀lú nkaluku ẹlòmíì kó kí pẹ̀lú àwọn jẹ̀mọ́ ni ó jẹ́ kó lókun tóun nìkan bá ti dá wà nù lẹ́ni kò ní lè ṣe nǹkan kan mọ́ yóò lẹ̀ ṣùgbọ́n tó bá ráwọn èèyàn yóò lè kí papọ̀ pẹ̀lú wọn sọ̀rọ̀ èèyàn báyìí ní ọ̀dọ̀ titi ẹ̀ fún titi ẹ̀ kó kí nínú mọ́ṣáláṣí ló lóore jù ṣùgbọ́n tó ṣe pé ó lè ṣe ju ìtàn mọ́ṣáláṣí lọ tóun bá dá kí fún rẹ̀ eléyìí òun ló máa fi dájú lọ́dọ̀ títí ẹ̀ ló fi jẹ́ pé Umar radiyallahu anhu ní àsìkò tí ẹ̀ ó rí pé àwọn èèyàn pín yẹlẹyẹlẹ nínú mọ́ṣáláṣí tá bá ń kí tàràwí èèyàn kan lè mọ kí tiẹ̀ nínú mọ́ṣáláṣí èèyàn kan láìkí bó ṣe ń ka kéwú yóò lọ tò sẹ́yìn rẹ̀ ẹlòmínà kí tiẹ̀ èèyàn kan náà láìkí bó ṣe ń ka kéwú yóò lọ tò sẹ́yìn rẹ̀ jàmáà wá pọ̀ nínú mọ́ṣáláṣí umar radiyallahu anhu wa ni law jama'atukum ala qarin wahid kò bá dá kí n pa gbogbo yín papọ̀ sẹ́yìn èèyàn kan ní àsìkò ìjọba umar ó wá pa gbogbo wọn pọ̀ sẹ́yìn èèyàn kan ó wá yan ubayu bin ka'ab ó lóun ní kó máa líìdì wọn wọ́n yin èèyàn kan náà fún àwọn obìnrin pé kó náà máa líìdì àwọn obìnrin lọ́tọ̀ ṣùgbọ́n umar gangan fún rẹ̀ ò kì í jọ́ ẹni wọn ìjọ kan ló jáde orí bọ́ ṣe ń kí ó ní eléyìí dáa ju kankan ṣe tán fọ́ yẹlẹyẹlẹ lọ nu mọ́ṣáláṣí ni ó ní ṣùgbọ́n wà lẹ́tì yànà múna and half done ṣùgbọ́n àsìkò tí ó ṣe yí pé wọ́n padà lọ sùn páwọn fẹ́ sinmi àsìkò yẹn dá ju àsìkò tán kí lọ umaru prefer kó ń kí ní ìparí ooru ṣíwájú kí àsùbá tó wọlé yẹn dẹ̀ ní ó ní ládá púpọ̀ gẹ́gẹ́ bí tánàbíwá muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ ìpẹni tó bá fi lè jẹ́ kó ba ẹ̀ lọ́kàn rẹ̀ kó ń jí ní last part of ooru before kí á irun àṣùbá tó wọlé anamisọ́lá asára ní yíò ló fi dáa jùlọ ṣùgbọ́n ẹni tó ṣe yí pé òun ni tó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ ní pé òun lè mọ́ jí ní àsìkò yẹ kó kí wítúrù títí ẹ̀ ṣíwájú kó tó lọ sùn sùtàbá sọ̀rọ̀ ń pa wítúrù àbí kì í àmúlé tarawí kankan náà gbogbo ẹ̀ ó kàn yí pé tó bá dùn ramadan wọ́n máa ń pe tarawí èyí tá ń pè ní aṣámú ṣùgbọ́n kò sí yàtọ̀ láàrin òun àti yìí tí ń kí nígbà tí yóò sí ramadan ìkankan náà ni gbogbo ẹ̀ so lọ jẹ́ pé wọ́n mọ̀rọ̀ jà láàrin òun bá wọn kí torí pé irun tá ń kí ní ìparí òru ó ní ládájú ìta kí ní ìpẹ̀rẹ̀ òru lọ ṣùgbọ́n tá bá ní káwọ òun jẹ̀mọ́ náà irun tá kí ní jẹ̀mọ́ tẹ́sí gbà palẹ̀ kí ń jẹ̀mọ́ ó ní ládájú ìta dákí lọ so lọ jẹ́ pé eléyìí ní ládá bíbáyé eléyìí ní ládá bíbáyé láfi padà sí ọ̀dọ̀ ìkàlùkù èwo lóró ọlọ́run jù lẹ́yìn irun wákàtí márùn-ún tó jọ́ràn èèyàn lè wà lórí àwọn nǹkan yòókù ní náfìlà ní kálukú owó kí lòun lè ṣe ń bẹ́ owó ní òní kó ìpalára báwọn tó ń bá ní kò ń ṣe lára ìwà ìsìláàmù lélẹ́yìí kí la fẹ́ ló ń bi eléyìí òun ni pé lẹ́yìn látún kọ́dìrì lára tá a máa fi ń wa òun ni tàràwí kò bá jẹ́ mọ́ṣáláṣí kò bá dẹ̀ jẹ́ ilé wa láti ń kí i ṣebí ooru táǹkì òun náà ni ooru tí anabi sallallahu alayhi wa sallam tó ní ká máa wá nú ẹ̀ sọtúbà jẹ́nu mọ́ṣáláṣí náà ni then itikaf lára àwọn nǹkan tó tún fi ń wá laylatul qadri ni ṣùgbọ́n itikaf gẹ́gẹ́ bá ṣe padà máa ṣàlàyé fúnra wa inú mọ́ṣáláṣí náà ti máa ń ṣe yìí ó yàtọ̀ fún ti tarawih ṣùgbọ́n àwọn ọ̀nà tá a fi ń wá laylatul qadri ọ̀nà tó ṣe púpọ̀ ní ní àwọn ṣe olórí talimọ̀ ṣe so káwálẹ̀ amú ọjọ́ kan pàtó àbóòrù kan pàtó igbí òrùlé láti kọ́dìrì lélẹ́yìí eléyìí kò sí gbélẹ̀ fún lára àwọn nǹkan tí ṣe ìtọ́nù tó jù sínú ọkàn àwọn èèyàn tó ṣe pé àwọn èèyàn ń ṣe lónìí òun lélẹ́yìí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ yín náà kọlọ́ba kó jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa Ona ni wípé Laylatul Qadr ó ní àmì tá a máa fi ń mọ̀ ṣùgbọ́n àmì yìí lẹ́yìn ìgbà tó bá ti ṣẹlẹ̀ ni àwọn afẹ́sìn a máa sọ àwọn àmì púpọ̀ ṣùgbọ́n yìí tó nílẹ̀ jùlọ nínú ọ̀rọ̀ anábẹ́wà Muhammad sallallahu alaihi wa sallam òní tó ń bẹ Sahih Muslim àtàwọn tíra hadith mi ipe tó bá di ọjọ́ kejì that is ọjọ́ òru ní Laylatul Qadr àsùbá tó tẹ̀lé that is ọjọ́ tó tẹ̀lé tó ń ṣe ọjọ́ òru yẹn ara wọn sáyẹ́nsì kan lára ẹ̀ òun ni pé òòrùn yíyọ rẹ̀ kò ń ṣe nǹkan tó ṣe pé yóò máa jóni lára òòrùn ò ní jẹ́ nǹkan tí ó máa jóni lára ní ọjọ́ yẹn ṣùgbọ́n eléyìí ó máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí òòrùn yẹn bá ti lọ kò ń ṣe wípé yóò ṣẹlẹ̀ ṣíwájú kí òòrùn tó dé ló fi dáa kó ṣe pé ká kún fún ìjọsìn ní àwọn òru mẹ́wàá tó parí Ramadan gẹ́gẹ́ bí anabi muhammad sallallahu alaihi wasallam sallam bó ṣe sọ fún wa kò bá wa jẹ́ pé twenty first ló pọ̀ sí ni twenty second ni twenty third ni twenty fifth ni twenty sixth ló bọ́ sí ni káṣà ṣe àwọn ìgbìyànjú tá a lè ṣe so ló jẹ́ pé tó bá ṣe pé nu mọ́ṣáláṣí náà ni wọ́n ti ń kí tarawih fún wa tá à ń participate mẹ́ ká má jẹni tí ó mọ kánjú kọjá àlà ẹlòmí ò lè dúró ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú ni láti lè fi ṣe ìjọsìn ó ní lára ṣùgbọ́n the same person ni ó lè wo eré àwọn erékeré àwọn eré tó ṣe gbogbo ṣe ń wò ó ni wọ́n ń kó ẹ̀ṣẹ̀ kalẹ̀ fún ó lè wò ó for hours bẹ́ẹ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ fún wa ipe inna sama wal basar wal fuada kullu ulaika kana anhu masula Ọlọ́run ni ojú tó ń bu yín tẹ́ rí na etí tó ń fún yín tẹ́ gbọ́rọ̀ ọkàn yín tó ń fún yín kẹ́ máa fi ro nǹkan kullu ulaika kana anhu masula gbogbo ẹ̀ pátápátá lòun ó béè lọ́wọ́ yín bó o lè ṣe lò ó ẹni tó fojú ẹ̀ wò kú o tó fetí ẹ̀ gbọ́gbọ́kúgbọ́ tó di àwọn àdì ọkàn pàǹtí sínú ọkàn rẹ̀ bó ló fẹ́ ṣàkáǹtì ara ẹ̀ níwájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ́dọ̀ jẹ́ pé ayé tá a wá yìí tọ́lọ́wọ́n bá dá wa fún oníkáwá sin ẹni tí ò sin lọ́wọ́n bá ó ṣayé wa kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣàánú wa kó mọ̀ ṣe wa ní ọmọ náà كلام سبحانه وتعالى في سينك وكواني لسيجونري ودكفا دي يونوري وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك